nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yé o nàìjíríà mo dúpẹ́ yìí nàìjíríà mo dúpẹ́.